ẹlẹ́gàdé náà ò túnra wa twenty five twenty five. Àyìnkẹ́ Kújárẹ̀ ló ń kí ikú dédé àsìkò yìí nínú àsìkò iṣẹ́ rí gbogbo àsìkò tọ́lọ́wọ́n bá bàbá mi yọ̀ǹda fún yín náà ni mo fi kí n ẹ ti mọ̀ pé tí bá ti jáde tí bá ti gbé gèlè síta báyìí bó tẹ̀ jẹ́ pé mi ò ṣe gèlè irun ló wà lórí mi ẹ ti mọ̀ pé ó ti ń ṣẹlẹ̀ náà nìyẹn lórí Orísun aside hot náà la máa ń gbé wá fún yín Abẹ́òkúta la wà ìlú ti àwọn ti èyí tẹ́ bá gbà àwọn ọmọ Ẹ̀gbá dà àwa rè é gbáre wà. lórí o lórí o mọ máyọ̀ máyọ̀ máyọ̀ o lórí Olúmọ. lórí Orísun nìkan náà ni kí la wá ṣe ní Abẹ́òkúta lẹ́ni Àyìnládì movie yes o òun la wá ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ ẹ̀rẹ̀ tí mo pé tá a bá ń sọ̀rọ̀ Àyìnládì movie bàbá mi tíkè tíkè la máa ń pè wọ́n Túndé Kèlání àwọn gangan ni wọ́n ń bẹ́ǹjẹ̀ pẹ̀lú àwọn ògbóǹtarìgì òṣèré lọ́lọ́kọ̀ òjọ̀kan ẹ máa rí ọmọ ohun mi dáadáa. Alhaji Àyìnlá ni mo wá rí. láti inú mi dùn pé mo jẹ́ kan náà àwọn òṣèré inú sinimá yẹn àkọ́kọ́ pé mo mo bá ògbóǹta òṣèré àti onísinimá Túndé Kèlání tí wọ́n ti bẹ̀rẹ̀ sinimá ṣeré kí wọ́n tó bí mi tèmi náà dẹ̀ dàgbà tí mo wéré wọn mo so ohun ìwúrí ni pé mo wá mo wá bá wọn ṣiṣẹ́ inú mi dùn ayọ̀ mi kún sinimá yìí jẹ́ sinimá kan tí ẹ máa nífẹ̀ẹ́ sí tẹ máa kọ́ ẹ̀kọ́ ńlá tí ó dẹ̀ máa múnú yín dùn. fíìmù yìí tíkè ló ṣe é tíkè ló pèrè sẹ for instance Ṣàwòrẹ̀dẹ̀ you know um, agogo ìwọ so gba tó sọ fún pé tíkì ló máa direct àyìnlá mo kọ́kọ́ pé dádì gba dádì mo ṣiṣẹ́ pẹ̀lú tíkì dání tíkì ẹ̀túnẹ́kìlá ní oh, oh my god congratulations. mo fẹ́ kí gbogbo wa kú oríire mo dẹ̀ fẹ́ kí olóòtú TK kú oríire mo fẹ́ kí gbogbo ọmọ Yorùbá àti gbogbo ará Ẹ̀gbá àti ọmọ Ẹ̀gbá kú oríire because fíìmù eléyìí yàtọ̀ kò ń ṣe gbogbo because tó ń gbé jáde lọ́tẹ̀ yìí ó jẹ́ ẹ̀kọ́ ńlá fún gbogbo èèyàn ó dẹ̀ jẹ́ fíìmù tó jẹ́ kí gbogbo èèyàn wá wò. ẹ àyìnlá àyìnlá jẹ́ iṣẹ́ tó gbé èdè àti àṣà wa lárugẹ ẹ̀ẹ́dẹ̀m tí mo ń pé bàbá wa ti kè ni <laughs> bàbá ti ń ṣiṣẹ́ yẹn bọ̀ iṣẹ́ pé ká máa gbàṣà lárugẹ ká máa gbédè lárugẹ bàbá ti ń ṣe tipẹ́tipẹ́ òun ṣe ni so tí bàbá bá tún gbélé kalẹ̀ pé à ó bí ẹ ó ṣe díẹ̀ o eléyìí tún ni wọ́n wá ní à ókè ká tún fi tolórin ṣe kò tún wá ń ṣe olórin tó kéré olórin yẹn ò kéré àyìnlá ní àyìnlá lives on ó sì wà pẹ̀lú wa torí orin yẹn gbogbo gbogbo àwọn ọmọ yorùbá wọ́n sì ń gbórin yẹn dì sí so iṣẹ́ tó dára. ṣé bí wọ́n ní kò sáyé àpàlà ní London. àwa máa gbé àpàlà wọ London. a London. ẹ jọ kí ló wàá mú yín múra báyìí lé ni o. gbàtí mo fẹ́ wo múfì yẹn mo rò pé gbàjẹ́ mi náà ń jẹ́ àyìnlá kí mi náà fẹ́ kan náà múra bíi àyìnlá ọmọ múra láti wá wo múbí ọ̀hún náà. mo gbọ́ wípé òun plan láti gbé àyìnlá ọmọ wúrà lọ sí London for a musical tour. ṣé bí wọ́n ní kò sáyé àpàlà ní London. àwa máa gbé àpàlà wọ London. ah London. and this is going to be Àyìnlá's debut. sábẹ́rẹ́ àyìnlá gbàdọ̀ ọ̀dọ́mọ tuntun o. Discover his essence. Alhaji Àyìnlá ni mo wá Láti bo. The roots that bore him. Èmi ò kí ń ṣe ìyàwó Àyàwó mi rẹ̀. Ǹjẹ́ lè ọmọ àbúrò ìyá mi gangan báyìí? Mo rí bẹ́ẹ̀ ṣe wo ọmọ yẹn lọ. Àjẹpẹ́ torí ìwà ìdí náà ló ṣe fẹ́ di sóyòyò tó ń bóra. His music his craft. lọ forúkọ mi sí London tí ẹ lọ yà. fún àbábà travel. Ah, ẹgbẹ́ ti pé. nìkan bá ti bẹ̀rẹ̀ eré bì wọ́n kó tọ́ọ̀gì lọ nítorí bá ti bẹ̀rẹ̀ eré bì wọ́n kó tọ́ọ̀gì lọ. Ah, mo rò pé ìgbà ń ṣe wọn. ẹ̀yin ni ni wàá ti gbà ní iṣẹ́ kiri sí. ní yọ̀sùn bàbá rọ́ọ̀lù ṣé kí n máa wòran ni. what did we do to him? we are in business mo mọ̀ pé ẹ̀kọ́ pọ̀ nínú Àyìnlá movie gẹ́gẹ́ bí ẹ̀yin tó jẹ́ pé kópa nílẹ̀ ẹ̀kọ́ wo lẹ rí dìmú nílẹ̀ tẹ́ fẹ́ kọ́ àwọn tó ń wò wá nínú ẹ̀. Hmm. tí n bá sọ fún yín it will be a spoiler <laughs> but nǹkan tí n bá sọ fún yín ni pé kéèyàn má máa bínú. àkọ́kọ́ ẹ̀kọ́ wo ni mo kọ́ sùúrù sùúrù mà ní bàbá ìwà sùúrù lérè jàgídíjàgan ìjà ìpátá kò sí ẹnikẹ́ni tó lérè ń bẹ̀. What did we do to him? Àyìnlá nìkan ló lè ṣe. Àyìnkẹ́ Kújẹ́rẹ́ lórúkọ mi ẹ má yí kúrò lórí Orísun. Orúkọ tèmi ni Ọmọ́wùnmí Dàda ẹ máa wo Orísun tẹlifíṣàn. Tẹ́lá fẹ́ máa ṣe dáradára dáadáa ẹ ní ẹ máa wo Orísun TV Orísun TV ń ṣe dáadáa gidi gan-an.